ní tèmi báwo ni ó ṣe wà ó so lónìí mo máa kọ́ wa bá ṣe lè rán jumpsuit tí mo wọ̀ níbí báyìí ah ìjọ́ tí mo wọ̀ jumpsuit tí gbogbo èèyàn ló láìkè é lọ́jọ́ náà lọ́hùn Instagram àwọn gan wọn gbà <laughs> jumpsuit náà fine so fún jumpsuit tí mo lo ọ̀pá mẹ́rin ọ̀pá mẹ́rin ni aṣọ tí mo lò ẹ̀rí bó ṣe rí látòkè désàlẹ̀ ọ̀pá mẹ́rin ni mo fi rìn so ìwọ tó bá fẹ́ wo bá ṣe ń gé aṣọ ilé ní gígé nìkan ni mo máa fi hàn wá máa bá mi bọ̀ fún sítáì eléyìí ni a ò ní fi láínì sí aṣọ náà so mo kọ́kọ́ máa gé òkè aṣọ mi òkè ni máa kọ́kọ́ gé kí gé ìsàlẹ̀ létà so um, eh, máa kọ́ fòdì aṣọ mi sí ọ̀nà méjì bíi eléyìí lẹ́yìn náà màá tún wá fòdì ẹ̀ ọ̀nà méjì ló wà báyìí màá tún wá fòdì ẹ̀ wá sísàlẹ̀ bíi eléyìí sí ọ̀nà mẹ́rin ṣẹ́rí ọ̀nà mẹ́rin ni mo fòdì ẹ̀ sí báyìí sí so àwọn measurement tá a nílò fún aṣọ ilé ni láti center ẹ̀yìn ẹ̀ débi tó fẹ́ kí apá aṣọ ẹ̀ dé wàá dẹ̀ to need the nipple point ẹ wàá need the waist length ẹ then wàá need circumference bust at the waist at the hip then length jumpsuit náà okay so now nǹkan tí màá kọ́kọ́ ṣe ọ̀nà mẹ́rin ni mo fold aṣọ mi sí bí mo ṣe sọ lẹ́ǹkan so ibi ìbàyẹ̀ wà ní fold so níbẹ̀ yẹn màá kọ́kọ́ wọn waist length mi láti bẹ̀yẹn wá sísàlẹ̀ bí eléyìí so waist length mi jẹ́ seventeen so seventeen yẹn máa tún fi allowance sí but allowance máa fi sí ní ilé one inch ni so àwa jẹ́ eighteen so màá wọ̀n seventeen then one inch allowance ṣóyè wa so méjèèjì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn láti òkè débẹ̀ yẹn jẹ́ eighteen so màá máa fa ìlà yẹn. so lẹ́yìn náà màá wọn nipple point length mi nipple point length mi jẹ ten and a half so màá fa ìlà yẹn náà ṣó so níbi tí um, ọwọ́ òkè yìí sì máa kọ́kọ́ wọn one inch one inch bí eléyìí màá wá fa ìlà yẹn wá sísàlẹ̀ bí eléyìí iṣẹ́ ti rí ìyẹn ló máa serve as the zip allowance then òkè gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ la lẹ́ǹtì láti sẹ́ńtà ẹ̀yìn dé ibi tí apá aṣọ máa gùn dé nìyẹn ṣé ti rí bó ṣe máa rí nìyẹn so tó bá dẹ̀ fìkó ti gùn jù o lè gé kúrò ń bẹ̀ but gbogbo nǹkan tó ṣàwà mẹ́yẹn ni mo lò because ó máa ní turn up so gbogbo nǹkan tó wà mẹ́yẹn ni mo lò ṣé ti rí mẹ́yẹn kọ́kọ́ wọn lẹ́ǹtì mo fẹ́ kí apá aṣọ yẹn gùn dé pẹ̀lú extra four okay so ó fún wa ní gbogbo nǹkan tó wà mẹ́rin so there is no point so ní ibi measurement orí ọmú yẹn máa wá wá síbẹ̀ máa wá wọn ball circumference mi máa divide ẹ̀ sọ́nà mẹ́rin máa fi nǹkan tó bá jẹ́ síbẹ̀ so fún client mi ball ẹ̀ jẹ́ forty bá divide ẹ̀ sọ́nà mẹ́rin á jẹ́ ten so ten yẹn máa fi síbẹ̀ then máa wá fi east sí then máa fi allowance sí ṣó ti yé wa east one then allowance one and a half ṣe ti then màá waste Oh waste yẹn no. màá fi waste circumference yẹn màá fi si my divide son sọ́nà Mary. tí waste waste client me jẹ́ thirty four But bá son sọ́nà Mary I jẹ́ eight and a half so màá fi eight and a half yẹn sí She mọ̀ pé ó máa ní okùn so màá fi ease sí Is compulsory so is tí mo máa fi sí bíbá yìí jẹ́ two inches so that kò ní kò ní fẹ̀ jù then kò dẹ̀ tún ní kéré jù tó yẹ wa east two ni mo máa fi sí so mo kọ́kọ́ fi waist divided by four sí bíbá yìí then mo fi is sí is two inches so that two inches or one and a half bó bá ṣe fẹ́ sí then wàá fi allowance sí. then wàá connect ọ̀run post bí eléyìí ṣe ti hàn so níbẹ̀ yẹn measurement pẹ̀lú ease then pẹ̀lú allowance ease ẹ̀ depend bó bá ṣe fẹ́ kó fẹ̀ sí torí ó máa ní okùn ní àárín ikùn wa ṣó yé wa lẹ́yìn kan tó kù báyìí get a nice cuff kò gbé cuff ẹ̀ síbi eléyìí kò fi connect line yẹn mọ́ apá ọ̀ kò lè lo ọwọ́ ẹ̀ náà ṣe ṣáà mo ṣe ṣe ń Hmm, mo ti zoom ẹ̀ síta dáadáa ṣe ti rí bó ṣe rí wàá ní tiẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣẹ̀rí kò gbọ́dọ̀ sharp ó gbọ́dọ̀ round ni tó nísìn àti gé aṣọ wa tán nǹkan tó kù báyìí ni pé ká gé aṣọ wa síta. so kí tó gé bọ́tà mo máa slant ẹ̀yìn aṣọ wa ṣe mọ̀ pa máa slant ẹ̀yìn aṣọ wa kí zip má bàa kí zip má bàa gbọmọ ìyá télọ̀ pọ̀ ṣóyé wa so ìlà tí mo dẹ̀ ti fà ń bíbà yìí ìlà zip allowance ni one ni so màá wá sí waistline yẹn màá wọn three quarter wọnú zero point seven five màá wọn wọnú bí eléyìí màá wá slant ẹ̀ padà bí eléyìí ṣóyè wa so that zip mi lẹ́yìn kò ní gbé ọmọ ìyá télọ̀ pọ̀ so má ṣe ṣe nìyẹn. so that zip ní lè wú ní ẹ̀yìn kò ní bulge so nǹkan tó kàn báyìí ni pé kí n fi ọrùn sí aṣọ mi So láti bí ìlà yìí màá wọn 4 inches wọnú four. bí eléyìí ṣe Then màá tún wá wọn one and a half wá sísàlẹ̀ màá wá connect ẹ̀ papọ̀ ọrùn ẹ̀yìn nìyẹn. Àti bí ìlà yìí ni mo dẹ̀ ti wọn measurement yẹn ṣó wa. So mo mo wọn one and a half wá sísàlẹ̀ mo wọn four. wọnú ṣó yé wa bẹ́yẹn. So now a máa fi ọrùn iwájú sí ọrùn iwájú v ló máa jẹ́ ó dẹ̀ máa ní kọ́là. So a fẹ́ kí width kọ́là wa kó jẹ́ two liter So nǹkan tí màá ṣe báyìí ni pé màá wá sí ibi ọwọ́ ìsàlẹ̀ yẹn, màá wọn one and a half láti bí ìlà tí a kọ́kọ́ fà yẹn, màá wọn one and a half ṣe ti Láti one and a half yẹn màá connect ẹ̀ mọ́ ibi tí ọrùn wà ní ọwọ́ òkè yẹn. ṣáà máa wo mo ṣe ń ṣe. So wàá connect ẹ̀ bẹ́yẹn. Ṣé ti mo ṣe ń ṣe? so àtọrùn iwájú àtọrùn ẹ̀yìn láti yà sórí bíbá yìí so máa sọ fún wa bá ṣe máa gé nsìn tá a bá ti fẹ́ gé. E. ṣé yé wa ń sìn so now màá kọ́kọ́ gé ọrùn ẹ̀yìn ṣe rí bí eléyìí then màá gé ibi zip allowance yẹn ṣe ti rí mo ṣe gé e? ẹ má fọkàn bá mi lọ le rárá that's why tí mi ṣe fast so that a lè yé wa dáadáa ṣe ti rí then màá gé lẹ́ǹtì tí a ti fà síbẹ̀ yẹn. then màá tún wá gé ẹ̀gbẹ́ ẹ̀. ṣe ti rí so mo máa gé um ojú kìíní etí ajé yẹn kúrò so that kò ní máa hàn nínú aṣọ mi later so mo gé etí ajé yẹn kúrò bẹ́ẹ̀ yẹn ṣe ti rí ok so now nǹkan tó kù báyìí ni pé ká wá gé ọrùn iwájú ṣe mọ̀ pé àti iwájú àtẹ̀yìn la gé síbí báyìí so eléyìí alákọ̀ọ́kọ́ the first two méjì tó kọ́kọ́ wà lókè báyìí màá gbé sókè bí eléyìí màá wá open aṣọ yẹn bí eléyìí ṣé ti yé wa bẹ́ẹ̀ yẹn ó simple gan society bíi jẹ́yìn Cardi B jẹ́ wájú ṣó yé wa bẹ́ẹ̀ yẹn tó máa wá gé ọrùn wájú kúrò ṣó yé wa ẹni tí ò bá yé kó béèrè ìbéèrè nínú comment section máa dá lóhùn tó máa gé ọrùn wájú kúrò bẹ́ẹ̀ yẹn ṣe ti rí ọrùn wájú nìyẹn tó bó ṣe rí ni ẹ̀yìn ní wájú ni mo lè ti gé ọrùn wájú so bíbá zip allowance tó máa náà ṣe one níbẹ̀ yẹn fún zip allowance ṣó yé wa bẹ́ẹ̀ yẹn so nǹkan tó kù báyìí ni pé ká wá gé kọ́là sí ọrùn aṣọ wa ọrùn aṣọ wa máa ní kọ́là má gbàgbé láti indicate iwájú àtẹ̀yìn aṣọ yìí so màá wá wọ̀n láti center ẹ̀yìn níbi zip yẹn wá síwájú. Si nǹkan tó bá jẹ́ òun ló máa determine length kọ́là mi ẹ̀yìn nìyẹn zip allowance ni màá wọ̀n wá báyìí síwájú nǹkan tó bá ti jẹ́ ni ó máa jẹ́ zip allowance mi ṣóyè wa so máa fọkàn bá mi lọ bí mo ṣe fẹ́ wọ̀n so àwọn bẹ́ẹ̀ yẹn akọ́ fi téèpù ẹ̀ wá máa fi round ẹ̀ bí mo ṣe ṣe ń bì báyìí. so nígbà tí mo wọ̀n tán mo get twenty four and a half so màá wá gé kọ́là mi màá jẹ́ kó jẹ́ twenty five so ṣe rí mo ṣe fold aṣọ mi sọ́nà méjì mo tún wá fold ẹ̀ sọ́nà mẹ́rin so màá wá wọ̀n so bíbà yẹn mo wọ̀n two and a half two and a half two and a half so màá wá gé ṣe tiri so màá slice ẹ̀ bẹ́yẹn ṣe so kọ́là yẹn ló máa wà ní ọrùn aṣọ yẹn mo ti open aṣọ mi báyìí ṣe ti rí ẹgbẹ́ kan ẹgbẹ́ kejì so màá fi kọ́là yẹn sọ́rùn ẹ̀kẹ́ lè rí bó ṣe máa rí. tẹ bá gbé kọ́là yẹn sí bí eléyìí bó ṣe máa rí nìyẹn ṣe rántí búbù kan báyìí ta rán ní last time yẹn ẹ̀hẹ́n bá ṣe gé kọ́là yẹn bẹ́ẹ̀ yẹn náà ni wàá ṣe gé kọ́là yìí simple is just one long okùn kan báyìí ṣe tó ṣàgùn gbọ̀rọ̀ ni ṣóyè wà bẹ́ẹ̀ yẹn so a kò máa rán kinní yẹn mọ́ ọrùn yẹn ni so next wàá wọn ibi tó fẹ́ kí eh, ọrùn yẹn kó ṣí dé níwájú tó bá ti fẹ́ tó bá ti fi kọ́là yẹn sí so láti ibẹ̀ yẹn o kò lè wọ̀n bíi nine or nǹkan tó bá ṣàfẹ́ ṣá anyway so mo fẹ́ fi hàn wá ní bá ṣe máa join kọ́là yẹn mo ń try àti ṣàlàyé fún wa bíbá yìí so let's assume pé ibi tó fẹ́ kí ọrùn aṣọ yẹn kó ti open dé nìyẹn so nǹkan tí wàá ṣe báyìí ni pé wàá wá wọ̀n láti center ẹ̀yìn dé ibi tó wọ̀n yẹn mostly mo máa fi ń ṣe fourteen inches fourteen ni mo máa fi ń ṣe tó bá wọ̀n láti center ẹ̀yìn débi tí mo fẹ́ kọ́nà mi ti ṣí sí sí ó máa ń jẹ́ fourteen ọ̀ wá pọ̀ ju àrírò ẹ̀ rí fourteen and a half ṣé yé wa so wàá wọn nǹkan tó bá ti jẹ́ òun náà ni ó máa lọ so mo kọ ọ̀kan sílẹ̀ so that mi ò ní gbàgbé so now a máa gé ṣòkòtò jumpsuit wa so máa fold aṣọ mi sí ọ̀nà mẹ́rin because a máa gé àtiwájú àtẹ̀yìn òun la máa gé papọ̀ Àtiwájú àtẹ̀yìn la máa gé papọ̀, ọ̀nà mẹ́rin ni wà á ṣòkòtò ẹ sí. So mo kọ́kọ́ wọn 1 wá sísàlẹ̀ láti ibi òkè. 1 mo kọ́kọ́ wọn. Ṣé So màá wá gbé length waist mi sí ìlà tí mo kọ́kọ́ fà yìí. Length waist mi jẹ́ 17. So mo gbé 17 yẹn sórí ibẹ̀ yẹn. Then next thing ni pé kí wọ́n hipline mi then màá crush depth fún crush depth wa nǹkan tí hip ẹ bá ti jẹ́ wàá dá sọ́nà mẹ́rin hip client mi jẹ́ forty four tó bá dá sọ́nà mẹ́rin á jẹ́ eleven so torí pé jumpsuit ni wàá add extra three sí so eleven plus three á jẹ́ fourteen so fourteen ni crush depth so láti bí ìlà tá kọ́kọ́ fà yìí wàá wọn fourteen wá sísàlẹ̀ tó yé wa láti get a crush depth hip divided by four plus extra three okay so wàá tún dá tape ẹ padà seventeen yẹn wàá gbé sí ibi tí waistline yẹn wà lókè bí ìwà wá wọn lẹ́ǹtì jumpsuit ẹ wá sísàlẹ̀ ọtí lẹ́ǹtì ẹ bá jẹ́ wọn síbẹ̀ kó dé wọn allowance ẹ̀ sí ṣùgbọ́n tó ti rí bó ṣe rí bẹ́ẹ̀ so nǹkan tó kàn báyìí láti bíbá ẹ máa kọ́kọ́ mọ ṣẹ́rí so nǹkan tó kàn báyìí ni pé káwọn cross extension wa so láti get cross extension wa divide the hip ẹ by ten so hip client mi jẹ́ forty four divided by ten that would be four point four so wàá wọn four point four yẹn sínú bí eléyìí torí mo ṣe wọn láti ibi yẹn wàá wọn four point four wàá wá fà wàá fà wá sókè. wàá fà wá sókè bí ṣe ti yé wa then lẹ́yìn náà wàá kàn gbé kọ́ọ̀fù ẹ sí ni wàá fi gẹ́ẹ̀tì kọ́ọ̀fù ṣètìrì atọ́ṣì hip line adẹ́sìtì lórí depth line ṣó yé wa bẹ́ẹ̀ yẹn so wàá fà bẹ́ẹ̀lì ṣètìrì wàá ṣe fáǹsì so nǹkan tó kàn báyìí ni pé ká confam measurement wa láti ibi ìlà tá a fà yìí wàá wọn hip divided by four hip divided by four is eleven then with ease of one then you put your same allowance bó bá ṣe fẹ́ kó fẹ̀ sí ni ṣá ease ẹ lè jẹ́ half nǹkan tó bá ti fẹ́ kó jẹ́ náà ni so láti bẹ̀yẹn wà wá fà á lọ sísàlẹ̀ so níbi ọwọ́ òkè o máa ní láti gbé òkè aṣọ yẹn wá so that wàá fi wọ́n wọ́n ra wọn because ó ní láti balance wọ́n ní láti jẹ́ the same thing ṣó yé wa so mú òkè aṣọ ẹ wá ibi ọwọ́ ẹ̀yìn ṣọ̀pá gé iwájú àtẹ̀yìn papọ̀ ní so wàá mú ibi wéèsì ní ẹ̀yìn wàá gbé e sí ibi tí ìlàtàfà yìí wà. ṣòrí mo ṣe ṣe ń sìn gbé e síbi tí ìlà yẹn wà jẹ́ kó match dáadáa so wàá wá wọ̀n lọ sínú bẹ́yẹn ibi tó bá dé ibẹ̀ náà ni wàá mark so ibẹ̀ yẹn ni wéèsì máa dé lára ṣòkòtò wa yẹn bẹ́yẹn ṣé yé wa ń sìn tó wá kọ́ ní tẹ̀mọ́ hip bí eléyìí ṣó yé wa ẹni tó bá yé kó béèrè nínú kọ́mẹ́ǹtì ọ̀gá ṣàlàyé ṣó ti wá ń sìn. so yeah, next thing báyìí ni pé a máa lọ síbi ọwọ́ ìsàlẹ̀ so níbi ọwọ́ ìsàlẹ̀ yìí nǹkan tí a máa ṣe báyìí ni pé tó bá wẹ̀ o lè filẹ̀ bó ṣe wà but a fẹ́ kó ní shape kékeré so láti bí màá wọn one wọnú one jẹ́ n sún so láti bí báyìí àwọn one wọnú bí eléyìí màá tún lọ sẹ́gbẹ̀ẹ́ kejì níbẹ̀ yẹn náà màá tún wọn one wá sínú so láti bí yìí màá connect ẹ̀ wá sókè ó wa mọ ibi hip yẹn màá tún connect ẹ̀ lẹ́nu wá síbi crush extension bí báyìí. <clears throat> so tá a bá ti connect ẹ̀ tán next ni pé ká kọ gé síta ẹ̀rì ni mo kàn fi connect ẹ̀ ó lè lo rúlà náà nǹkan tó bá ti rọ̀ ẹ́ lọ́rùn ni. so tí bá ti connect ẹ̀ tán màá kọ́ gé. so màá náà ṣe ibi tí mo fẹ́ kí àpò wà so láti bí ìlà yìí máa wọn two inches wá sísàlẹ̀ bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ kí àpò kó wà so màá náà ṣe ṣe ti rí so àti gé tán so la máa parí ti èní yìí sí ẹ má gbàgbé láti subscribe ẹ tẹ́ bá ti subscribe so mo máa mú rírán ẹ̀ wá ní next ok ẹ ṣeun títí gbà mí gé kó rán títí lọ́yìn ló ń kí yín pé ó dàbọ̀.